يحب التوابين ويحب المتطهرين ويقول الحق جل ثناؤه وثيابك فطهر ويقول تعالى إنما المشركون نجس أرجو فلان بعد فلا أترك لهم ولا لهم فاشواج واو شلا محمد صلى الله عليه وسلم أن ترني أو أبادة كبا جاكي كاتيجنا kúrọ́dọ̀ àwọn ará ilé jíṣẹ́ láàmú mọ́sálásí àwọn sàbí jíṣẹ́ láàmú mọ́sálásí àti gbogbo wa náà tí a ń sapá láti tẹ̀lé ojú ọ̀nà tó jíṣẹ́ lá mọ́mọ́sọ̀sílámù làkalẹ̀ ti ọjọ́ kẹyìn kọ́lọ̀mbà àdìkẹ́ lágbó ṣe rọrùn fún wa kó sì sí wá lára àwọn tí ó bá náà wọlé ọlá wọlé ọlá ọlá tó tóbi lágbára ọlọ́mbà àdìkẹ́ sọnù sọ́tún bákàrà ó ní pé iná láha dájúdájú ọlọ́mbà àdìkẹ́ ọlá yòókù tàwàbí ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń túbá tí wọ́n bá ti dẹ́ṣẹ̀ wọn túbá sọ́rọ̀ lọ́wọ́ba àlékiọlá wa yuhibbul mutatahhirin bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ba àlékiọlá ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń ṣe ìmára àwọn tí wọ́n fọ́ra wọn mọ́ ọlọ́wọ́ba àlékiọlá pa òṣìṣẹ́lá musulam láṣẹ ẹnu suratul mudaththir oní kan tu lórí bó ṣe wá pé ọlọ́run bá àlékè ọláńpà náà bí láṣẹ pé kó mú aṣọ ẹ̀ jìnnà kó fọ aṣọ ẹ̀ kúrò níbi ẹ̀gbin àwọn kan sì ní pé àfìyàbù húnà alqalb wọn ní pé tó fìyàbù aṣọ tó wọnú àyà yìí ìtumọ̀ ní pé ọkàn ọlọ́run bá àlékè ọláńpà náà bí láṣẹ kó fọ ọkàn ẹ̀ mọ́ àwọn ọ̀túnmọ̀ méjèèjì wọn takora wọn so àyà yìí ń tọ́ka sí méjèèjì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run bá àlékè á ní pé ẹ̀rí àwọn òṣèbọ àwọn tí wọ́n mọ́lọ́ọba líkẹ́ọ́lá láṣo níbi ìdẹ́dà níbi ọ̀rọ̀ ilé ayé ìdarí ilé ayé níbi ọ̀rọ̀ ìjọsìn àti níbi orúkọ àti ìròyìn ẹ̀ irú àwọn wọ̀nyí ọlọ́ọba líkẹ́ọ́lá ní pé nẹ́jẹ̀sùn ẹ̀gbin ni wọ́n gbogbo àwọn ayà yìí ń tọ́ka sí nǹkan kan bí ìmọ́ra ṣe ṣe pàtàkì tó nínú islam tọ́lọ́ọba líkẹ́ọ́lá ń pàṣẹ lóòrèkóòrè nínú quran kódà olùṣọ́lá mọ́sàlámà sọ pé àtòhór ṣàtòrò ìmán ẹ̀rí ìmọ́ra ìdájì ìdájì ìmánì ni olùṣọ́lá mọ́sàlámà sọ pé lásàlátà ìlàbẹ̀ tòhór èèyàn kò nírun àfi tó bá ṣe ìmọ́ra kí wá nìtumọ̀ ìmọ́ra àtàhárọ̀ àtúrà bẹ́ẹ̀ lọ tó wá nù àwọn àyà yìí àtúbánu ọ̀pọ̀lọpọ̀ àhàdífì òjíṣẹ́lá mọ́sàlásẹ́lá àwọn fáwọn nígbà tá nínú sẹ̀ríà islam wọ́n pín sọ́nà méjì wọ́n ní ìmọ̀ra kan wà tó yẹ pé ti ẹ̀mí ni àbí ti ọkàn ni ìyẹn tí ó wà physical tá a lè fọwọ́ gbámú tí ti bá fojú rí wọ́n ní ìmọ̀ra eléyìí ó tọ́ harold kalb ó ní kéèyàn fọ kéèyàn kéèyàn fọ ọmọ pàápàá jùlọ gbogbo mọ́ra míì téèyàn ò bá sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní lálàáfíà níwájú ọlọ́wọ́ bá lékè ọlá tí ìmọ̀ra tọkàn ò bá ti lálàáfíà wọ́n sọ yé pé ìmáratọ̀ kan yìí òun ni ká fọ́ mọ́ kò níbi ìṣẹ́bọ sọ́lọ́wọ́n bá lékeọlá ìṣekèfèrí sọ́lọ́wọ́n bá lékeọlá ìfọ ẹ̀mí àtara kò bí gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá lékeọlá kọ́ ọlọ́wọ́n bá lékeọlá ń sọ yé pé fújíṣẹ́ lámùsọ̀sọ́lọ́wọ́n la in àṣàràkítà lẹ́yà bàtọ́nà amẹ́lùká wọlé tẹkùnún nàmìlẹ̀ náà tó jẹ́ ẹ̀gbin ẹ̀gbin pé tó nínú ẹ̀mí spiritually ẹ̀gbin ni wọ́n gbogbo ẹni tí ó bá ti mọ́lọ̀ ń bá àlìkìrá ní ọkàn ṣoṣo ẹlẹ́ẹ̀kejì àtàhárọ́tú àlẹ́hìsíyá tẹ́gbọ́n lọ́rọ́ wá fẹ́ ní bá ṣe jù ní èní òun ni pé tó ìmára ẹni tó pé tó òun wà físíkà ń tiẹ̀ kì í ṣe pé tó bóyá ti tẹ̀mí rárá ìmára téèyàn ó ṣe táwọn ẹni yìí ó ṣe ìmára ni àwọn afá péré náà sọ́nà méjì wọ́n ní arí mara kéèyàn mọ́ kó má sí ẹgbẹ́ lára èèyàn kó má sí dọ̀tí lára èèyàn ìmọ́ra lè náà islam sì fẹ́ kéèyàn mọ́ annadhafa ay at-tahara bi ma'na annadhafa kí ẹ sọ pé ìmọ́ra ìsáfẹ́gbin kéèyàn kó má sí dọ̀tí ní ara èèyàn ọlọ́run bá ní kíra sọ òjíṣẹ́ lámọ́sọ̀ sam sọ ní pé inna allaha jamilun yuhibbul jamal sábàbí ọ̀rọ̀ tánàbí sọ yìí ó ní ọlọ́run bá ní kí ọlọ́ba tó rẹwà ni ó sì nífẹ̀ẹ́ kí nǹkan rẹwà sábàbí ẹ̀ ni pé ànábì sọ́njọ́ kan sallallahu alaihi wasallam ó ní la yadkhul janna man kana fi qalbihi mithqala dharra min al-kibr ó ní kò ní wà aljanna ẹni tó bá ní dèdè ọmọ náà gún ìgbéraga nínú ọkọ ẹ̀ kò ní wà aljanna ẹnìkan wá dìde ó ní ya Rasulullah inna ar-rajula la yuhibbu ṣé gbéraga ni kéèyàn nífẹ̀ẹ́ káṣọ tó wọ̀ kó dáa kó dùn rí kó dùn wò kí bàtà téèyàn wọ̀ kó dùn rí kó dùn wò òdíṣẹ́ lámùsùlùmùsùlù oní gbéraga táwọn sọkọ́ nìyẹn n tá pè ní gbéraga òní rọ́mùtò náà sọ bàtọ̀ hàk kéèyàn ròdòdó lòdòdó kó sì má tẹ̀lé kó wá fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn ó ní pé ṣùgbọ́n káṣọ èèyàn da kí bàtà èèyàn dá kéèyàn wàṣọ tó dá kó lóhun tó dá ó ní pé lára ń tọ́lọ̀ ọba àlékiọlá ni tó nífẹ̀ẹ́ ni ìyànà láha jẹ̀mí ló torípọ́lọ̀ ọba àlékiọlá ọba tó rẹwà ni yohibol jamal ó sì nífẹ̀ẹ́ kí ó sì nífẹ̀ẹ́ gbòm tí ó bá rẹwà kò sínú ẹ̀sìn islam kéèyàn fi ìdọ̀tí sí ọlọ́run ọba àlékiọlá tó nígbà àwọn ọba míì ẹrẹ̀ni tó dọ̀tí irun ẹ ti ó ti di dáadáa torípé tá a bá finu wálẹ̀ tá a bá yá yóò di dàda náà ni so èèkan náà sì yá ti dàbí èèkan náà ẹranko tó wọ́n lè mi ṣe kálùwà nínú igbó àti ń ṣe kálùwà nínú igbó tó kò ní rí fojú kẹyàn kò ní kí n jùmọ̀ kò ní kí n rí jàmá tánàbí sàsálàmù ò ṣe àwọn èèyàn wà wò pé irú àwọn tó rí báyìí gangan ni ọlọ́run late nineties s kí fún yà practical experience late nineties s ní central mosque lọ́rin àwọn bíi méjì mẹ́ta kan wà mẹ́rin tẹ̀sífà takú sọ́run afẹ́ tó bí mẹ́wàá tí ó bá jú bẹ́ lọ tí wọ́n bá wò wọ́n òye ni wọ́n máa pè wọ́n ṣùgbọ́n in tó máa yàn lẹ́nu pé ẹ́rà àwọn èèyàn tó máa gbé mọ́tò wá tí wọ́n wá tọrọ àdó àníyàn wọn pẹ̀tọ́ àwọn wòlíì ní àwọn ilé àbí lẹ́kọ̀ọ́ mi irú àwọn wọ̀nyí làwọn yẹn máa ń lọ bèrè nọ́mbà lọ́wọ́ wọn nọ́mbà bàbá ìjẹ̀bù pé tó bá ṣe bó táfà bá ṣe ìjáfọ́ ẹ̀ tó bá débi pé ó bẹ̀rẹ̀ sí ní hàn bí wèrè ìgbà yẹn ló ọlọ́run kò sínú islam káà fi ìdọ̀tí ṣẹ̀sìn òdíṣẹ́ lámùmọ́sílàsálàm ẹ lè rí so ṣòkòtò èké kọjá gbogbo sẹ bẹ́ẹ̀ onírun gbọ̀n ṣùgbọ́n tí táṣùnà bá wọ white àwọn àfa máa ń ròyìn bí white yẹn ṣe mọ́tò sọ́lọ́lá àlèwòsàn òun ló sọ wá pé ìnàláhà jẹ́mílùn ọlọ́run bá àlékè ọlọ́ba tó rẹwà ní yohibbul jamal àtà abud bil ausakh wal qadarot bidà kíyàn fi ẹ̀gbin kó fi ṣẹ̀sìn bídà nínú ẹ̀sìn kọ́lọ́run bá ṣàlùwà láàrín tí wọ́n máa mú wá tọ́bí ìlú gbá ìwúlé òṣè wá jẹ́ tó dàbí wèrè wọ́n sọ gbá ah, ṣèbánu mi sọ yí pé rúbà ashafazba láwọ aksama alọ́lọ́hìlá àbọ̀rọ̀hù fana mi sọ yí pé mélòó mélòó àwọn tó ẹgbẹ́ tó inú wọn dọ̀tí aṣọ wọn náà sì dọ̀tí ni tó bá búra pé ọlọ́run bá àlékẹ́ lọ́ ṣe nǹkan kan ọlọ́run bá àlékẹ́ lọ́ sì ṣe nǹkan yẹn so eléyìí wọn gbé àtọ ara irú ẹni àwọn afáṣàlàyé ẹni tó wà lórí ìrìn àjò abẹ́ntọ́ pé òṣìmú débi yí pé kò tí ẹ̀ ráyè pòun kò tí ẹ̀ kò ní kóhùn kò ní lédè pẹ̀lú gbogbo ohun ti ń jaṣọ ẹni ẹni òun lélẹ̀ èèyàn wá ní mọ̀ọ́mọ̀ wọ pé kóun máa rìn lẹ́gbẹ̀ẹ́ pé yẹn náà ń pè ní ẹ̀sìn kò sínú ẹ̀sìn wa tó bá pé yẹn ò tó ọlọ́ọ̀bá àlejò pa wá láṣẹ ní sọ́tò àárọ̀ ó ní ọ̀dù zinatakum inda masjidin ó ní ẹ̀yin mùsùlùmí o tẹ́ ẹ̀ bá lọ kírun gbogbo àtẹ́ ṣèjọsìn aṣọ yín ẹ̀ṣọ́ kódà kì í ṣaṣọ ló wá ń bẹ̀ zina ẹ̀ṣọ́ yín ni ẹ wọ̀ lọ a kì í fi ẹ̀gbin ṣe ẹ̀sìn islam òdìṣẹ́ láàmú mọ́sálásálà gẹ́gẹ́ wà nínú sunan àbí dawud ó ní man káàlẹ̀ láhù ṣáà fali yukrim ó ní gbogbo ẹni tó bá ní irun tí irun ẹ pọ̀ ó ní kó pọ́n irun yìí lé kí ni kó pọ́n irun yìí kó yá kó fi ọ́ìlì kò sínú islam náà pẹ́ pé ọkùnrin ó wà jókòó ní gbogbo a máa wo mírọ̀ a máa gbé wá tó ìyẹn ò sínú islam obìnrin ló máa ń ṣe ìyẹn ṣùgbọ́n inú èèyàn ò gbọ́dọ̀ kódà ẹnìkan wá bá ní sàlám inú ẹ wá dàrú ah, àná mi ṣé lè ṣé ò lọ tún ẹ ṣe mọ̀nìkan aláwù ṣáàrù fàlì yukirimu gẹ́gẹ́ náà òdíṣẹ́ lámọ́ sàlám ó pàṣẹ kéèyàn fọ ẹnu kódà kéèyàn má kó má ṣe health science àbí hygiene ní school tó máa ka súnà òjíṣẹ́ lámọ́sàsálà gbogbo ń tàǹpé ní mara ní òrí òjíṣẹ́ lámọ́sàsálà ó pàṣẹ ká fọnu débi pé ó kéré jù mùsùlùmí ó fọnu ní ẹ̀ márùn ó kéré jù nìyẹn ó ní láwùlá an aṣọ́kọ ala ummati lamartuhum bi siwaki inda kulli wudu aw inda kulli sala tí ìbá ṣe pé yóò nira fáwọn al'umma mi mi ò bá ní kí wọ́n máa nu pákó mi ó ní òṣìṣẹ́ lámọ̀sán islam a máa ń pa kọjá àwọn àsìkò yìí o kódà àwọn àǹfààní pé gbogbo ìgbà tó bá fi pẹnu òun change tó bá jí lójú oorun pákó ni oorun tó bá wọnú ilé láti ta yóò oorun pákó so súnà òṣìṣẹ́ lámọ̀sán islam tí yẹn bá mu lò kódà èèyàn ní pọ́blẹ́mù péye ń dunni làwọn àfáàfi sọ yìí pé tó bàbá ń ṣàlùwà látàwọn fẹ́ fọ ẹnu wa torí pé a lè má ní kápá àti fún pákó karùn-ún ká fi ọwọ́ gbo ẹnu alàlà àkọlù ó kéré jù ibi tí wọ́n ti yọ ká fọwọ́ gbẹnu nìyẹn kì í ṣe pé wọ́n ń àlùwà lòdì ṣẹlá mọ́sán islam làwọn ilẹ̀ aṣọkọ̀ alàmúbátì tí ìbá ṣe pé yóò nira fáwọn onímọ̀ mi gbogbo àsìkò tí wọ́n máa ń ṣàlùwà ládàbá ní ọ̀ràn yẹn ni kí wọ́n mọ̀ fọ́nu sọ́lọ́lá àlèwòsàn òdíṣẹ́ lámùmá ó ní khamsun minal fitr lára pé islam bá bàrà ìmọ́ra ó ní àwọn nǹkan márùn-ún wà lára àdámọ́ ọmọ èèyàn láti ṣe é ni kọ́mọ ìbálẹ̀ wà ní mímọ́ aláwọ̀kọ́ alẹ́ istihdad kéèyàn fáwọn abẹ́ wọlé khitan kéèyàn dábẹ́ fọ́mọ yóò bá dábẹ́ fọ́mọ ọkùnrin ọ̀ràn yẹn ni débi pé ara àwọn ẹni ìṣáájú ọ̀tọ́ ni pé al-ukluf la tukkalu lahu dhabiha ọmọ ọkùnrin tó bá dàgbà tó bàlágà tí wọ́n dábẹ́ fún tó bá pa ẹran àní jẹ ẹgbọ́n fi ọ̀rọ̀ yìí ti sọ́dọ̀ abdullahi bin kò sínú àṣà islam ká bímọ ọkùnrin wa ká má dábẹ́ fún ọ̀ràn yẹn ni kọ́lọ̀ balùkẹ́ falágbọ́yé ẹ̀sìn wọ́kọ́sù ṣáàrì irun mú wọn fẹ́ kó débi pé yóò mọ wa wọ́n ní ká tọ́run mú wa gẹ́gẹ́ irun abíyá wọn fẹ́ ká mú kúrò wọ̀tẹ̀kìlímù àdàfíìr kéèyàn sì gé ìkànnà ẹ̀ kí wọ́n fẹ́ ìkànnà lẹ̀ débi pé tó ìdọ̀tí á wà lábẹ́ ìkànnà yẹn ọpọlọ yẹn bá dé àwọn tí wọ́n ṣe medicine tó má béèrè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí wọ́n ṣe ẹ̀yẹn atara kíni atara dọ̀tí gbogbo eléyìí ìrìṣẹ́ ńlá mọ́sàsàm ti kọ́ wa ìfa ìgé ìkanná ìṣègbà nǹkan yìí ànábì sọ fún wáyé pé a gbọ́dọ̀ fílẹ̀ kọjá ogójì òru forty days yẹn pé ó kéré ju every forty days mùsùlùmí gbọ́dọ̀ ṣègbà nǹkan tà bí ọba máa nǹkan yìí kúrò kódà bí ọba kọjá èèyàn ní ní bọ́dí ó dọ̀ dára pé islam bá bàrà kéèyàn wà ní mọ́lẹ́lẹ́ òjíṣẹ́ láàmú sọ̀sọ̀rọ̀ ṣàǹgbélé ń sẹ́ àkàtara tó àdúgbò gan ànábì tó ṣàlàyé fún wa ó ní ìtẹ́kù àlà èlé ìní ẹ páyà nǹkan méjì tí ó mọ̀ jẹ́ káwọn èèyàn ṣépè fún yín o àwọn èèyàn wọ́n béèrè wọ́n ní yá Rasulullah wọ́n máa la ìnáàní kí ni àwọn nǹkan méjì tó jẹ́ káwọn èèyàn ṣépè fún wa ó ní pé alladhi yatakhalla fi tariqi nnasi wa fi dhillihim ẹni tó pé ńgbà tó bá fẹ́ yàgbẹ́ yóò wá yàgbẹ́ síjú ọ̀nà táwọn èèyàn ń gbà àbí ibi tó pé tó àwọn èèyàn máa ń jókòó sí tóòrùn bá mú yóò wá yàgbẹ́ síbẹ̀ yẹn kí ọmọ yàwé káàkiri bó ṣe kọ́mọ̀ lẹ́kọ̀ọ́ yìí kò sínú sínú òjíṣẹ́ ńlá masalasa àṣẹ nídìí fàṣọlá kó máa lẹ́wọ̀n yàn káàkiri bẹ́ẹ̀ má yàgò síbẹ̀ ìtọ́nà ọba àdékíọ́lá ìtànà ìsàsílámù kọ́ wa nípa àmọ́ra ó tó níbo fún gbogbo àwọn nǹkan yìí gẹ́gẹ́ náà òjíṣẹ́ ńlá masalasa ṣàlàyé fún wa ó ní lára ìmánì wa ó ní ìmáàtọ́tò tí ó ṣe ní sùtá bójẹ́ dọ̀tí ni bójẹ́ gbin ni kéèyàn mú kúrò ó ní lára wa òun ni sọ́lá àlùsàn pé islam bàbára ìmọ́ra ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tó yẹ pé tó láàrẹ ẹ̀sìn wa ní kí mùsùlùmí kó ṣe kí ni kó mọ kànga kọlọ̀bà àdìkẹ́lá kó fọ̀ wá mọ́ lára àmọ́ra ìwá ní àwárí ètò jẹwa lógún jùlọ èyí táwọn afọ́ onífíkì wọ izalatul khabath torí pé ẹ̀gbin písọ́nà méjì àwọn ẹ̀gbin kan wà tó gbẹ́tò ìdọ̀tí lásán ni wọ́n aṣọ èèyàn dọ̀tí nísìn ẹni tó jẹ́ mechanic tí ọ́ìlì yí láṣọ láti àsìkò orun tó láti ara ọ́ìlì yí mi ò lè fi kí hùn hmm, ọ́ìlì ìdọ̀tí ni lóòótọ́ ta bá rí àwògbé dọ̀tí ni ṣùgbọ́n kì í ṣe ẹ̀gbin nínú ṣẹ̀rí àtọ́gbé tí wọ́n bá fi kí irun irun ìrìnṣẹ́ kí ni inú ìyìn ògbà wọ́n yẹ pé tí àwọn àfọ́mọ́ advice ń gbé tó kíyàn láṣọ tó yàtọ̀ sáṣọ ṣẹ́ tí ò ní dọ̀tí gẹ́bí ayẹ̀ ṣe wáyé pé ká mú ẹ̀ṣọ́ wa tàbá fẹ́ lọ kírun ṣùgbọ́n tí yóò bá wá láṣọ yìí wá ní fi ẹ̀ṣẹ́ skills tí ò ní fi kírun pẹ̀lú ọ́ìlì ah, yìí mi láṣọ àbí paint wà láṣọ mi hùn hmm. àwọn nǹkan yìí ìdọ̀tí ni wọ́n ṣùgbọ́n wọ́n ń ṣe ń tí ṣẹ̀rí àpè ní ẹ̀gbin àwọn eléyìí tó bá wà lára ara èèyàn àbára aṣọ àbí ibi tí èèyàn ti fẹ́ kírun èèyàn láǹfààní láti kírun láwọn bẹ̀ bí èèyàn bá kírun pẹ̀lú àwọn ẹ̀gbin lára irun tí èèyàn kì í ọlọ́run bá lékè ọlá kò ní gbà á aláàkọ́ ń bẹ̀ rọ́fẹ́ ẹ̀dẹ̀ tẹ́yìn ò bá lálùwàlá wọ́n sọ pé yẹn wà nípò ẹ̀gbin ipò ẹ̀gbin yìí hadef làwọn afá máa ń pè wọ́n ní pé ipò ẹ̀gbin tí yẹn wà yóò pé sọ́nà méjì ìkan wà tó jẹ́ kékeré ilé àmáfàlùwàlá mú ń bẹ̀ bí yóò bá tí ó bá kí ní ṣe ni yóò ṣàlùwàlá ẹlẹ́ẹ̀kejì èèyàn máa ń bùkátà kó ṣe gúúsùlù ẹni tó bá súnmọ́ yàwó ẹ̀ abẹni tó bá ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù wá dá abẹ́ ń tí nkẹ́ nǹkan ẹ̀jẹ̀ bí obìnrin tó bímọ tẹ́jẹ̀ bí ẹwà tó wá dá wọn ni kó ṣe kíni kó ṣe gúúsùlù kódà á rí lára àwọn obìnrin mùsùlùmí tí ò mọ gúúsùlù yìí wẹ̀ bí ò bá sì wẹ̀ ní májẹ̀mú ló jẹ́ fún irun lòríṣẹ́ lásán sáà sọ pé lásàdáta ìlàbí tọ̀họ̀ èèyàn ò nírun tí ò bá ṣe kíni tí ò bá ṣe kíni tí ò bá ṣe ìmára gúúsùlù tó wà very easy tánìsọ̀ sálàmù kọ́kọ́ náà àwọn obìnrin jẹ́ kò ní ìdí pé yàn ń ṣe kíní ní ọba ti ní àníyàn kò ní ìdí kí yàn ṣe nàwáyé tù eh, anak tesla kò ní ìdí gbogbo yẹn àníyàn wa inú ọkàn wa ló wà kò sì gbàtọ́ bá tó sọ jáde pé tó nàwáyé tù kíníkan kíníkan ẹlòmí sábẹ̀ pé kí ó tẹ̀ ṣàlùwàlá agbé mi ò mà níyàn lùwàlá ni à àníyàn lùwàlá báwo tó bá ti nínú ọkàn pé mo fẹ́ lọ ṣàlùwàlá èyàn lè lò ó fún janaba èyàn lè lò ó fún gbogbo gúúsùlù pátápátá èyàn lè lò gúúsùlù yìí fún ma ń pè ní express yẹn bá ti gbómi yóò fọ orí ẹlẹ́ẹ̀mẹ́ta yóò rí pé omi yóò kan ìsàlẹ̀ irun òun tó bá ti ṣe lè tán yóò bomi sí gbogbo ara yóò rí pé omi yìí kárí gbogbo ara òun even fakọtọhọrọ so bí ẹ bá ṣe léyìí ó ti wẹ gúúsùlù nìyí so lóòótọ́ àwọn afọ́ máa ń ṣàlàyé pé tó ìyẹn kọ́kọ́ ṣàlùwàlà eléyìí bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá fẹ́ ṣe gúúsù tó pé jù ìyẹn bẹ̀rẹ̀ pẹ̀lú àlùwàlà yóò dúró tó bá forí tán yóò dúró tó bá fomi pọ́n orí tán yóò wá forí lẹ́ẹ̀mẹta yóò fọ ara lẹ́ẹ̀mẹta àwọn fọ́nà pé kó bẹ̀rẹ̀ apá ọ̀tún kó fọ lẹ́ẹ̀mẹta ṣùgbọ́n eléyìí èyí tó wà òun ló pé jù ó wà elaborate ṣùgbọ́n èyí tó náà ní ẹ̀kún fẹ́ wọ gúúsùlù àbí tójò ń rọ̀ òjò tó pọ̀ tó ń rọ̀ tó yẹ òjò yìí kárí gbogbo rẹ̀ tó wá láti ẹgbẹ́ bókútù ní kílẹ̀ jẹ́ mẹ́fẹ́ nínú ọwọ́ gúúsùlù ọlọ́run bá nìkẹ́ ṣe kí ni yóò gbà ní gúúsùlù fún ẹni a máa bá ọ̀rọ̀ lọ lórí torí àsìkò ti lọ lórí ìmára yìí nínú kútùbà wa tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ̀ ń bá nìkẹ́ ọlá kó ṣọ́wàgbà náà lọ kọ́lá الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده محمد رضي الله صلوات ربنا والسلام عليه وبعد uh, The topic of our khutbah today is going to center on uh, tahara uh, the very literal interpretation of sim- simple interpretation of tahara is cleanliness and Allah subhanahu wa ta'ala commands us to be clean advises us, encourages us to be clean in several verses of the Quran. In the khutbah, I bring about three of them. One in Surah Al-Baqarah, the 222nd verse. Allah says, Inna Allah yuhibbu tawabin. Verily Allah loves those who turn to Him in repentance. Wa yuhibbu mutatahirin. And He loves those who strive to be clean. Allah instructed the Messenger of Allah in Surah Al-Mudathir, said, وَثِيَابَكَ فَطَهِرْ O Muhammad, purify your garments. The scholars of tafsir are divided into two. Some said that the garment here means the physical garment of the Prophet. That Muslims are required to purify their garments. They are instructed, commanded by Allah subhanahu wa ta'ala to make sure that their garments are pure. And some said it is not the physical garment. Rather, Allah is instructing the Messenger of Allah to purify his heart. Hence, all Muslims also would need to purify their heart. Also in Surah Taubah tawbah Allah says, إِنَّمَا الْمُشْرِكُونَ Those who are polytheists are deemed to be impure. It is not physical impurity that when a person touches us, we need to wash our hands. No. Allah in this case is talking about spiritual impurity. Hence, the scholars break down purification into two. They say some of them are spiritual. Purification that is spiritual. It involves you purifying your heart from all things that Allah subhanahu wa has prohibited. The most dangerous of them associating partners with Allah subhanahu wa ta'ala. For verily, if the heart is not purified, any other subsequent purification will be worthless. Because if our heart is not purified from associating partners with Allah, shirk, Allah will not accept any other deed. Allah addresses the Prophet, Salaina Shrakta, O you Muhammad, if you associate partners with me, la yahbatanna amaluka. Verily, all your deeds, whether they are compulsory, whether they are nafila, will be, will be worthless. So we need to purify our heart before any other purification comes in. But most times when we talk about issues of fiqh, This is not what the scholars focus on. We now have the other physical type of impurity. These scholars also break it down into two. We have the real purification on, in the linguistic sense, in the physical sense, without going into the usage in uh, a, a fixed sense. The Muslim is encouraged to be clean, as you would find in some of these evidences I am going to bring forward. Allah's Messenger wasallam, said in a gathering that whoever has an atom's weight of pride in his heart will not make it to Al Jannah. And man stood up and said, Oh, Messenger of Allah, but we love that our clothing be good and that our shoes be good. And Messenger of Allah said, That's not what I mean. For verily what you have said, Allah is beautiful and He loves beauty. So it is not part of Islam for one to worship Allah subhanahu wa ta'ala with death or with impurities. There's an assumption amongst people that the dirtier you are as a religious person, the closer you are to Allah subhanahu wa ta'ala. This is false, demonstrably false. As you see in these verses, uh, in this evidence I'm citing. There is no, in fact, for one to worship Allah subhanahu wa ta'ala with impurity is deemed to be an innovation. Allah's messenger encouraged us to be pure in all times and at all, at all circumstances. Allah said in Surah Al-Araf, Oh, you believers, inda kulli masjidin. Whenever you want to go for prayers, take your, your adornment. He didn't even say cloth. Adorn yourself. Cover your nudity. So Islam does not want you to worship Allah subhanahu wa ta'ala with dirtiness. The Messenger of Allah said, Man kana lahu sha'ar falyukrimu. Whoever has hair, if you keep your hair, then you are commanded by Islam to keep your hair well kept. You don't go around with hair that is dirty. Allah said, فَلْيُكْرِمُهُ Yani, comb your hair regularly. It don't, if you comb your hair regularly, you, it won't turn into uh, dreadlocks. It is not allowed in Islam for one to have his hair or her hair, as the case may be, unkempt and dirty. May Allah give us the firm understanding of it. Talking about our oral hygiene, the message of Allah told us, He said, "Were it not be the fact that it's going to be difficult for you people? I would have commanded you, made it compulsory on you to wash your teeth how many times? Five times daily. So when you visit the dentist, they will advise you wash your teeth how many times? Two times. One in the morning and one in the in the evening. Islamically, at least you wash your teeth five times daily. That is why when we perform ablution, we use our finger to wipe our teeth. It's not part of the ablution. It is scholars who looked at it and said, well, since it is difficult for us to actually physically wash our teeth at every point of wudu, at least let us rinse our mouth with our fingers. If one wanted to implement this son of the Prophet, you will not have any problems with your dental hygiene. So, and then the Messenger of Allah even actually washes his teeth more than five times. But for us, say, well, at least five times daily we should do that. So also, the Messenger of Allah said, we have five things that Muslims should do in the hadith of Anas bin Malik. Within every 40 days, we should not allow 40 days to elapse before we do any of these five. And it's that shaving the pubic hair. Walikitan, circumcision. The most especially for the male, it is compulsory on the male to be circumcised as far as Islam is concerned. So also, shari to trim the mustache, when netfully ibit, to remove the hair in the armpits, what teklimul to cut our nails. It's not allowed Islamically for one to keep nails that are so long, so much so that you find death under the nails. It's not allowed Islamically for, for us to keep our nails beyond 40 days. All these reiterating the fact that Islam wants us to have personal hygiene, personal purification. The message of Allah, and this not also about our person, even the environment, we are supposed to keep it clean. The message of Allah said, Itakullah ilayni. Fear the cost, fear two things that will make people curse you. And then the, the companions asked, What are these two things that if we do them, people will curse us? He said, For you to defecate in a path or a road that people tread or where people would um, stay in the afternoon to stay away from the heat of the, the, the sun, their shades. Do not go there to defecate. There are other ahadith where he said, Do not urinate in stagnant water. Because in those days, people used to drink from such water. Don't urinate in water that is stagnant. All these stressing the fact that as Muslims, we are supposed to maintain personal cleanliness and also the cleanliness of the environment. Allah told us He said, in fact, it is part of our iman to take away any harmful object on the road. Imatatul adha minat tariq. We're taking away harmful objects from the road, whether it's death, whether it's um, whatever it is, is also part and parcel of the faith of a Muslim. So our personal cleanliness and personal hygiene also is what Islam sanctions and Islam encourages. And then we have the other one that has to do with our act of worship which scholars of fiqh define as raf'ul hadath, taking away what is ritually unclean. Because when you talk about impurities, or when you talk about things that are dirty, you can classify them into two. You have things that are just physically, in, physically you find them to be dirty, like somebody who works as a as a car mechanic and he has oil on his person, his clothes, his work clothes are stained with oil or uh, with paint or whatsoever and tell him it's time to go and pray and say no no no these are my work clothes i don't i can't pray no you can pray in them it is best or better if you have other clothes that is cleaner than that to pray based on that verse i, I mentioned in surah al-araf but oil and paint and dirt are not deemed to be ritually impure as to what is ritually impure we'll talk about this in our in our next khutbah May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen. You know, وَلِذَلِكَ وَالْقَادِرَ عَلَيْهِ uh, I, I, I, didn't have sufficient time to mention the issue of the guslu in the English version. Inshallah, next week we'll try as much as possible to talk on that because we find out that you find amongst Muslims some of these things are things that people do not know how to do. And then they come and they pray. And then these things are conditions for the validity of our salah. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen. Inna wali dhalika wal qadra ali. Allahumma